إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد لن يقفهم لهم ṣègẹ́ṣègẹ́ fún mi sallallahu alaihi wasallam alágbádá orí ọ̀sọ̀láàtù ọlọ́run kò mú kárí ẹnì kọ̀ọ̀kan wa olúwa ṣe ọjọ́ jimá nínú ọjọ́ tí asàlátù pàtàkì bẹ̀ asàlátù ẹ̀yọ kan tá a bá ti fáwọn ẹbí sallallahu alaihi wasallam olúwa ṣàdéhùn wípé òun ó fi mẹ́wàá dá sàlátù wa ọ̀nà nìkẹ́ rẹ̀ ààbò rẹ̀ ìtọ́nisọ́nà láti máa ṣe nǹkan tí yóò lérè tó tọ́ nínú ìtumọ̀ àsàlátù tó máa bó ṣe fún àbọ́lọ̀ tó máa sọ̀rọ̀ láti fáwọn ẹrú rẹ̀ nìyẹn ọlọ́ni inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ọlọ́run àtàwọn màláíkà rẹ̀ wọ́n máa sàlátù fánàbí ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallimu taslima lọ́lẹ́yìn ìgbàgbọ́ òdodo ẹ̀yin náà ẹ̀sìn aráàlú fanabi ẹ̀sìn máa sálámà sí lọ́pọ̀lọpọ̀ látara bẹ́ẹ̀ abẹ́lẹ́ náà bẹ́ẹ̀ kí ó jẹ́ kí orí àsàlátù ọ̀kárí wa nítẹ̀síwájú ìpalẹ̀mọ́ wa fún oṣù rọmọdán tíra fọ́tò sọ́ọ́bì nàbí sọ́lá àrẹ̀wò sọ́lámà sí rọmọdán sí fọ́tò sọ́ọ́bì nàbí sọ́lá àrẹ̀wò sọ́lámà sí rọmọdán الشيخ سليم الهلالي حفظه الله الشيخ علي الحلبي رحمه الله تعالى رحمة واسعة وني فضل شهر رمضان كوكو إليك جنية أولا سنبفو أسو رمضان على قمنا أن أسكو أسو رمضان أسو القرآن الله شهر رمضان الذي ينزل فيه القرآن هدى للناس وبينات من الهدى oṣù rọmọdánù la sọ kùránì kalẹ̀ nínú ẹ̀ ìmọ̀nà ń bẹ́ ń bẹ̀ fáwọn èèyàn àtàwọn àlàyé nù mọ̀nà wọ́n furukọ́ọ̀nù àti tí ń sòkun yàrá àrin irọ́ àtòdodo lọ́ni faman shahida minkum ash-shahra falyasumhu látara bẹ́ẹ̀ ẹni tó sùn bá sojú rẹ̀ ayé rẹ̀ kó yà gbà ó kó yà gbà ó wọ́n ní eléyìí sọ fún wa wípé olúwa ròyìn oṣù Ramadan pẹ̀lú pé ó ń bila fihi alukur'an pé sọ kur'an kalẹ̀ alaihi wa sallama gbogbo Ramadan ni òun ka kur'an látòkè nílẹ̀ Jibril ṣùgbọ́n nígbà tí ó di ọdún tánàbí kú láyé ẹ̀ẹ̀mejì ló kà ní Ramadan fún Jibril alayhi salatu tó ń túmọ̀ sí pé inú iṣẹ́ ìjọsìn ìgbẹ́bà ti sọ́nu ọ̀rọ̀ apákà àwọn sálàfù inú iṣẹ́ ìjọsìn tí èèyàn gbọ́dọ̀ mọ̀ mójútó òun náà ni ìkùránì kíkà fáwa Sufyan Thawri wọ́n ní pé Ramadan ojú kàkà kùránì lọ káfí fáwọn èèyàn ló ń jẹ wọ́n ní ojú kàkà kùránì lọ káfí fáwọn èèyàn ló ń jẹ oṣù alukùránì Ramadan nínú ọlá tí ń bẹ fún Ramadan náà ni pé wọ́n máa so àwọn ṣèyítọ́ọ̀nù àwọn ṣèyàtìn wọ́n máa so wọ́n mọ́lẹ̀ bákan náà wọ́n sì máa tilẹ̀kùn iná wọ́n sì máa tilẹ̀kùn ọgbà ìdílé lẹ̀ eléyìí wáyé nínú Ànábì sallallahu alaihi wa sallam tó ní wípé idha ja'a Ramadan onítìrọmọdọ́nù bá ti dé ewu sọ wáyé nígbà ìlú Bukhari àti ọjọ́ rọmọdọ́nà bá ti dé futihat abwaab aljanna ó ṣílẹ̀kùn aljanna lẹ̀ àwọn ẹlẹ́kùn aljanna ó sì wọ́n lẹ̀ ọ̀wọ́lẹ́kọ̀t abwaabu nira àwọn ẹlẹ́kùn náà ó sì ti pa wọ́sọ fídà ti shayatin wọ́n wàá sọ àwọn èṣù mọ́lẹ̀ wọ́n ní bí ó ti máa fẹ́ ní gbogbo ní rọmọdọ́nà láti bẹ̀rẹ̀ rọmọdọ́nà bí parí rẹ̀ lára ìdí táwọn afọ aládìyẹ túmọ̀ sí pé iṣẹ́ orí wọn ti kéde orí wọn pọ̀ sínú rọ̀bọ̀dọ̀ àwọn èèyàn máa lékúnnú sẹ́ olóore kódà tẹ́ ẹbí máa ń kiri oṣù mẹ́wọ̀n pé òun ò lè máa gbà wẹ̀ kó tó máa wà bí ó lè padà sí ibi yẹn tí rọ̀bọ̀dọ̀ bá lọ tán ṣùgbọ́n rọ̀bọ̀dọ̀ nìyẹn yóò kàwọ́ rú wọ́n ní ìtumọ̀ rẹ̀ nù ó ní kò túmọ̀ sí pé iṣẹ́ ẹbí kankan yìí ṣẹlẹ̀ so iṣẹ́ ẹbí ń ṣẹlẹ̀ pé ìfọ̀kànbalẹ̀ máa ń wà rọ̀bọ̀dọ̀ púpọ̀ àwọn àsìkò tá a lè jáde lásán lọ́jọ́ lásán tó bá di rọmọdọ́ọ̀nù a lè jáde àwọn àsìkò tá a máa ń jí tẹ́lẹ̀ tá a lè fẹ́ sílẹ̀kùn lé tó bá di rọmọdọ́ọ̀nù ìní láṣílẹ̀kùn lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìmà tí olúwa ṣe lóore fún rọmọdọ́ọ̀nù yẹn ní ọjọ́ tó lóore jùlọ ní ọjọ́ ayé ẹlẹ́sìn kọ́ọ̀tù inú bọ́ sí olúwa sọ fún wa wípé. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر ألا نجي صلعي ليلة القدر ما أو على سوى القرآن قال إنه ليلة القدر قل له رجي بروس له فننزل الملائكة والروح فيها أما ملائكة تنسق على الماء عتي جبريل bíyìí rabbihim min kulli amr pẹ̀lú yọ̀ǹda olú ẹlẹ́dàá wọn wọ́n sì máa ń sọ̀kalẹ̀ pẹ̀lú gbogbo àṣẹ yẹn kádàrá gbogbo nǹkan torí ẹ̀ nínú ọjọ́ ọjọ́ tọ́lọ́wọ́n bá máa ń ṣe àgbéyẹ̀wò kádàrá wa lọ́dọọdún wọn lọ́dúnlẹ̀ láti kọ́dọ̀ èyí tí ó ṣẹlẹ̀ fún wa lọ́dún kan gbogbo tí ń ṣẹlẹ̀ fún wa lọ́dún yìí ní o dáadáa àti tọ́kàn wakọ̀ olúwa ti ṣèrìjú rẹ̀ nù ọ́ ní o dáadáa tó kọ́dọ̀ lọ́ ògbó bá bẹ̀rẹ̀ kọ́ láti kọ́ lórí eléyìí náà yóò ti tẹ̀lé bíu rẹ̀ so olú yẹn wá ní olúwa ní kó lóore jẹ gbẹ̀rún oṣù lọ bí eighty three years uh, four months eighty three years four months lóru kan péré yóò ṣe déédéé rẹ̀ ló ṣe olóore tí wọ́n gbé iṣẹ́ rẹ̀ náà bá fẹ́ lóòrùn yẹn ẹ̀sán iye ìgbà téèyàn ti ṣe yẹn eighty three years yẹn ni wọ́n kọ fún yàn. so kò sọ́jọ́ tó lérú orí báyìí nínú ọjọ́ ọdún bí o ṣe lè rà kọ́tù bọ́ sínú oṣù rọmọdọ́ọ̀nù nínú àsìkò tí à ń kó ọ̀pọ̀lọpọ̀ sẹ́ẹ̀rí tá à papọ̀ abẹ́rẹ́ náà mẹ́rẹ̀ kí jẹ́ kí ń bọ̀ ẹ̀kọ́ ẹ̀mí wa kó sì jáde gbà á pẹ̀lú àlàáfíà ìfọkànbalẹ̀ àtàrí zikì kó sì gbà àlejò sí wọ́n lè dùkà bí ọmọ àràmà àdáàkù kẹ ẹ máa gbé ọlọ́run bá tóbi lórí ikú fún yín mọ̀nà ẹ̀wà náà àwọn tí ó máa gbà wò dúdú kìí sọ àwẹ̀ funfun àwẹ̀ bíríbírí àwẹ̀ mọ́jàta àwẹ̀ mọ́jẹyọ àwẹ̀ mọ́jẹko àbáwẹ̀ kẹtẹ́nìkọ́ kàn wò kì hàn tí ó kàn mú ọ fún ọ. ṣùgbọ́n àwẹ̀ lórí ìwà nàbí sallallahu alaihi wasallam ló ti tọ́ wa sọ́nà rẹ̀ torí ẹ̀ àti bẹ̀rẹ̀ àwẹ̀ ìrántí ọlọ́run ni inú àwọ̀ ìrántí ọlọ́run bá ní báwẹ̀ bá tó lọ tán ìrántí ọlọ́run bò lè tán ọlọ́ni fáyidà kọ̀dọ̀ yìí tó mú mọ̀nà síkà kún fáfkòrò lọ́ha kàdíkì kún àbá akún ọ̀ ọ̀ṣẹ́dà díkìrà ìgbà tó lọ́wọ́ ń sọ̀rọ̀ hajj ó tẹ́ bá ti parí sí hajj yìí tán ẹ̀yà máa rántí ọlọ́run bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí máa rántí àwọn bàbá yìí àbí pé ìrántí yìí fọ́lọ́run bá yóò tó ju ìrántí yìí sáwọn bàbá yìí lọ àbúlẹ̀ náà lọ ẹ̀kọ́ lọ́ba kí ó pé iwájú bí a ti sọ eléyàwó náà wọlá سن ń bẹ رمضان وصلى الله وبارك على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته